agbára ìyìn rere ìsọjí àti ìsọdọ̀tun ara àti tẹ̀mí nínú èyí tọ́gbọ́n àtìmọ̀ tó ń fẹsẹ̀ gbogbo ayé àtoníkọ̀jìkọ̀ ènìyàn múlẹ̀ nínú òfin ọlọ́run èyí tó mú àlàáfíà gbòòrò níbi gbogbo wà ètò agbára ìyìn la mú wá fún yín látẹnu ìránṣẹ́ rẹ̀ olùṣọ́ àgùntàn olú ọlọ́wẹ̀ látijọ́ Christ Gospel Crusaders Mission lẹ́yìn Capital Hotel Ìwó Road Òṣogbo kí ọlọ́run bùkún ọ̀rọ̀ rẹ̀ bí a ṣe ń gbọ́ àmín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 agbára àjínde agbára àjínde mo kà látinú ìwé ìṣe àwọn àpọ́stélì ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ ọgbọ̀n ó lé kan àti ẹsẹ̀ ọgbọ̀n ó lé mẹ́ta ẹsẹ̀ ọgbọ̀n ó lé kan àti ẹsẹ̀ ọgbọ̀n ó lé mẹ́ta bíbélì wípé nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n péjọ sí sìmìtìtì gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n sì ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run ẹsẹ̀ ọgbọ̀n ó lé mẹ́ta agbára ńlá ni àwọn àpọ́sítélì fi ń jẹ́rìí àjíǹde Jésù Olúwa oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí gbogbo wọn agbára àjíǹde ohun tí à ń pè ní agbára òun ni ohun kan tó ní ipá láti ṣe ohun kan tàbí òmíràn ability to control people or things agbára tí ó yí òkúta abojì kúrò agbára yìí òun ni agbára ọlọ́run nígbà tí jésù jíǹde tán ó ṣe ìlérí agbára fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó wí fún wọn wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mọ́ bá bà lé yín ẹ̀yin ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu ní Judea ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé agbára àjíǹde Jésù Kristi ó jẹ́ agbára tó yàtọ̀ pátápátá ó jẹ́ agbára èyí tí ó ti ọ̀run wá agbára tí ò tí ì sí irú rẹ̀ rí nítorí pé agbára yìí òun ni ó gbé Jésù Kristi Olúwa dìde agbára àjínde ni agbára àjínde òun ni agbára ìjọ torí náà agbára yìí òun ni Jésù wá ṣe ìlérí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ ó gba agbára nígbà tí ẹ̀mọ́ bá bà lé yín ní ọjọ́ Pentikosti ẹ̀mí mímọ́ ń sọ̀kalẹ̀ gbogbo wọn wọ́n sì kún fún ẹ̀mí mọ́ iye àwọn tó wà ní yàrá òkè eléyìí ṣẹlẹ̀ ní àádọ́ta ọjọ́ lẹ́yìn àjínde Jésù Kristi èyí tí í ṣe ọjọ́ kẹwàá lẹ́yìn tí jésù ti gòkè lọ sí ọ̀run jésù gòkè lọ sí ọ̀run ó la ọ̀nà láti ayé yìí títí dé ọ̀run ìdí nìyẹn tó fi jẹ́ wípé nígbà tí ẹ bá wípé ní orúkọ jésù kristi ohun gbogbo tí ẹ bá béèrè ìdí tẹ́ ẹ fi ń rìgbà ni pé orúkọ yìí ti la ọ̀nà láti ayé dé ọ̀run bẹ́ẹ̀ sì ni orúkọ yìí ní agbára ju gbogbo orúkọ mìíràn lórí ilẹ̀ ayé bíbélì tilẹ̀ wípé orúkọ yìí ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi ó fún un ní orúkọ èyí tí ó borí gbogbo orúkọ pé kí gbogbo èèyàn kí ó máa tẹríba fún un kó máa wólẹ̀ àwọn tí ń bẹ ní ọ̀run àwọn tí ń bẹ ní ìsàlẹ̀ ẹlẹ̀ àwọn tí ń bẹ nínú omi ní ìsàlẹ̀ ẹlẹ̀ àti kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ Jésù pé òun ni Olúwa fún ògo Ọlọ́run bàbá ní ọjọ́ Pentikọ́sì ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ èyí tí ṣe agbára àjíǹde èyí tí í ṣe agbára oore ọ̀fẹ́ agbára àjínde òun ni agbára oore ọ̀fẹ́ tí ó ti nú bamtísìmù ẹ̀mí mímọ́ wọnú kìrìtẹ́nì kọ̀ọ̀kan àti ọmọlẹ́yìn jésù kọ̀ọ̀kan tí ó bá béèrè lọ́wọ́ olúwa bẹ́ẹ̀ ni olúkúlùkù wọn àwa rí ìfihàn agbára náà pétérù àti johannu wọ́n lọ wàásù pétérù bẹ̀rẹ̀ sí ní fi ìgboyà pétérù tó jẹ́ ojo tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní fi ìgboyà wàásù jésù tó bẹ́ẹ̀ tí olúkúlùkù àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n yí padà ẹgbẹ̀rún mẹ́ta lọ́jọ́ kan ṣoṣo ni ó yí padà ní ọjọ́ kan ṣoṣo nígbà tí àpọ́sẹ́lì pétérù tó wàásù jésù tí ó kú tí ó sì jíǹde agbára àjíǹde ó yí ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ padà ó yí wọn padà sí olúwa wọ́n di ẹni ìrà padà wọ́n di ẹni ìgbàlà kì í ṣe bẹ́ẹ̀ nìkan ní ọjọ́ kan pétérù àti johannu wọ́n lọ sínú tẹ́ḿpìlì láti lọ gbàdúrà ẹ gbọ́ bí ìwé mọ́ ti wí ìṣe àwọn àpọ́stélì orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkejì ǹjẹ́ pétérù òun johannu jùmọ̀ ń gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà tí í ṣe wákàtí kẹsàn-án ọjọ́ wọ́n sì gbé ọkùnrin kan tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá tí àwọn yìí máa gbé kalẹ̀ ní ojoojúmọ́ lé ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí à ń pè ní dáradára láti máa ṣagbe lọ́wọ́ àwọn tí ń wọ inú tẹ́ḿpìlì lọ nígbà tí ó rí pétérù òun jòhánù bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì ó ṣagbe pétérù sì tẹjú mọ́ ó wí pé fàdákà àti wúrà wa kò ní. ohun tí àwa ní òun ni àwa fún ọ ní orúkọ jésù ti nazareti dìde kí o sì máa rìn agbára gbé arọ yẹn dìde arọ ni láti kékeré ni a ti ń ẹnu ọ̀nà tẹ́ḿpìlì dáradára gbogbo owó mọ̀ ní jerusalemu ní ẹnu ọ̀nà tẹ́ḿpìlì ṣùgbọ́n agbára ó gbé dìde ẹsẹ̀ rẹ̀ méjèèjì náà gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run lógo torí náà agbára kì í ṣe èyí nìkan ló ṣe agbára àjínde ó tún mú kí afọ́jú kó ríran agbára àjínde ó mú kí obìnrin dọ́kásì tí ó ti kú agbára àjínde nígbà tó ránṣẹ́ sí pétérù ó sì wá síbẹ̀ wọ́n sì yí i ká wọ́n sì gbàdúrà fún un ó sì jí kúrò ní inú òkú torí náà agbára àjínde jésù kristi ó jí dọ́kásì dìde pétérù sì fà á lé ìjọ lọ́wọ́ nígbà tí agbára àjíǹde wọnú pétérù ó tún wà ní ìlú kan tí kò jìnnà sí judea níbẹ̀ ni ó ti ń fi agbára àjíǹde wàásù jésù kristi pé jésù jíǹde ọkùnrin kan wà níbẹ̀ tó jẹ́ aláìsàn àti alárùn fún ọjọ́ pípẹ́ orúkọ rẹ̀ a máa jẹ́ enia orúkọ rẹ̀ a máa jẹ́ enia bí pétérù ti ń kọjá láàrin ẹkùn náà ó sọ̀kalẹ̀ tọ̀ àwọn ènìyàn mímọ́ tí ń gbé lídà pẹ̀lú níbẹ̀ ni ó rí ọkùnrin kan tí à ń pè ní enia tí ó ti dùbúlẹ̀ lórí àkéte lé ọdún mẹ́jọ ó ní àrùn ẹ̀gbà pétérù sì wí fún un pé enia jésù kristi mú ọ láradá dìde kí o sì tún àkéte rẹ ṣe ó sì dìde lójú kan náà gbogbo àwọn tí ń gbé lídà sì rí i àti sárónì sì rí i wọ́n sì yí padà sí olúwa ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹlẹgbẹ́ mi agbára jíǹde wà nínú ìpè tá a fi pè ọ́ torí náà o ní agbára àti àṣẹ láti inú ìwé mímọ́ àti láti ọ̀dọ̀ jésù kristi pé àmì wọ̀nyí yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ ní orúkọ mi wọ́n máa lé ẹ̀mí èṣù jáde wọ́n sì máa fèrè tuntun sọ̀rọ̀ torí náà olúkúlùkù àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń wàásù ìrere ní agbára àjínde ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn lónìí fún iṣẹ́ àmì fún iṣẹ́ ìyanu fún iṣẹ́ ìgbàlà àti fún iṣẹ́ ìdáǹdè ní orúkọ jésù olúwa torí náà agbára àjínde ó wà títí di ìsinsìnyí bí ìwọ bá gbàgbọ́ agbára náà yóò ṣe ohun tí ń ṣe tìrẹ ní àṣepé tẹ́tílélẹ̀ kí ni ohun tí ó jẹ́ àìní rẹ kí ni ohun tó jẹ́ ìṣòro rẹ kí ni ohun tó jẹ́ àìsàn rẹ kí ni ohun tó jẹ́ ibi tí ayé ti ń pọ́ ọ lójú agbára àjíǹde lè mú kúrò lónìí torí náà mo fẹ́ kí o gbàgbọ́ kí o sì fi ẹnu rẹ jẹ́wọ́ kó o béèrè pé jésù olúwa ṣe ohun báyìí báyìí fún mi torí náà agbára jíǹde yóò sì ṣe nínú ayé rẹ mo fẹ́ gbàdúrà kí ni ìṣòro tó o ní o à ní àìsàn o à ní wàhálà iṣẹ́ rẹ dàrú ọ̀nà dàrú mọ́ ọ lójú bí tàbí àárẹ̀ mú ọ nínú ìrìn àjò ti ẹ̀mí gbé ojú rẹ sí òkè kó o sì pé orúkọ jésù agbára jíǹde yóò sì fi ohun náà lé ọ lọ́wọ́ ìwọ yóò sì ní ìsinmi ayọ̀ rẹ yóò sì di kíkún ǹjẹ́ ní orúkọ Jésù Kristi mo fẹ́ kó o mọ̀ pé agbára jíǹde ó ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu síbẹ̀ ibikíbi tó wà báyìí gbé ọwọ́ rẹ lébi tó ń dùn ọ́ gbé ọwọ́ rẹ lébi tí wàhálà ayé rẹ wà bó bá wà níbi iṣẹ́ rẹ gbé ọwọ́ rẹ lé àwọn irinṣẹ́ rẹ mo fẹ́ gbàdúrà fún ọ ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ohun gbogbo tí o ti béèrè nípa ti ara nípa ti ẹ̀mí lórí ọmọ rẹ lórí ọkọ rẹ lórí iṣẹ́ rẹ lórí ètò ìṣúná rẹ ní orúkọ jésù kristi kí olúwa fi lé ki kí o sì wá jẹ́rìí ohun tí olúwa ṣe èyí ni mo béèrè ní orúkọ jésù kristi olúwa wa.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 agbára ìrere lètò tẹ́ gbọ́kàn láti ẹnu ìránṣẹ́ rẹ̀ ẹ̀sùn olú ọlọ́wẹ̀ tí í ṣe olùṣọ́ àgbà ìjọ Christ Gospel Crusaders Mission èyí tó kalẹ̀ sẹ́yìn Capital Hotel ìwòrò òdò Òṣogbo fún ìtọ́ni tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ náà ẹ pe nọ́mbà yìí zero eight zero three two four double three one eight five tàbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́jọọjọ́ tuesday láago márùn-ún àbọ̀rọ̀ lẹ́nu. ẹ sì tún lè bá wa jọ́sìn léyìíkéyìí ẹ̀ka àjọ wa tó bá wà lágbègbè yín.